Sunday go, don't land Akure now o. BBC PG they give you life now and direct. Akure on State capital. Sunday go, don't land. You don't land now. He don land for Akure as you dey see na say people as people dey hail am. Na CSI be that. Chief Sunday go, the activists when they support Yoruba nation, you don't enter Akure. Now na dey see life and direct now. You see people as people dey hail now. Africa. Now we dey bring you live so. Chief Sunday Igboho CSI, popularly regarded as Yoruba activist, he don enter Akure for the Yoruba rally. People dey ask question. Say, who be Sunday Igboho? Igboho is regarded as Yoruba activist and philanthropist. People talk say Igboho came to limelight during Ife Modakeke War many years ago. And recently, Igboho don enter media where be say e dey agitate say e wan uh, killer expert wey they kill people wey they kill Yoruba people for, for their farm. Ladies and gentlemen, Akure we dey live o. Oh. BBT Pidgin, I dey bring you live coverage from Akure wey dey do Yoruba rally. Na we dey o. Chief Sunday go. Don't land Akure o. Oh. Don't land Ibadan. Don't expect am. many tourists is say never come say e don come say dem block am but last last e don enter here country people na akure bbc pidgin dey fit do live coverage of yoruba nation rally organized by some group of yoruba the same rally. For, Ogun State, Osun State, Oyo State, and Kwara. And the rally be this. see all the road don't block for here country pipo oh, na waiting with dey see for here o na akure we dey see am. chief sunday go don enter akure. Akure University o. Where the hell am? Just joining this live broadcast. This is na BBC Pidgin live broadcast from Akure, the capital of Ondo State where the Yoruba Nation rally they hold for her. We don't hear. here since 8 o'clock, wey say we they wait. The moment people they wait for, they say they wan see Sunday go where they land for Akure. And right now, we don't land. See people. Now people they climb motor, they climb step, they climb everything, say they wan see Sunday go. Thank you. our nation. Na people wey gather dey look for him be this o. Ipa Ima dem dey here o. People plenty. They say they wan see CSI. Out of wetin dem dey talk be say dem wan Yoruba nation. Out of the thing wey be say all of dem dey climb up for and dem dey follow BBC pidgin dey talk for here. day o Sunday Igboho now One enter na Oba Palace Akure Oba Palace na the road we dey so na there we dey o dey say make people clear road. road na the road wey lead to king palace na we dey follow so na there sunday dey go na according to wetin people, talk dem talk say csi wan see the king He wan see the deji of akure before dem continue with the rally so na the palace road we dey so na there dey come from behind na the agitators be this. wetin dem dey talk say dem wan yoruba nation. DSI is here. He's on Yoruba leaders too, they don't join. Yoruba people, they're plenty for a eh, Yoruba groups. Say they want Yoruba nation. Na CSI they come so. chiefs don sit down na the gate to the upper palace be this as e dey happen so sunday go wan enter upper palace na the gate una dey look so life and direct na akure state capital of ondo state na im we dey so na csi dey call me so. watch out. Ah. àṣẹwà àṣẹ. Sunday Igboho just enter greet Oba for there na I don greet Deji of Akure and the situation for the gate be fire, people plenty fire, we say they last year. Sure, Olé kò. Now Sunday go wan address the people so for Oba Palace for Akure. Yeah àwọn àkọ́kọ́rọ́ kábẹ̀sì wà. ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ọ̀sẹ̀ ìwé mi. wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀jọ́. Yorùbá nation wọ́n máa ṣàdìwọ̀ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀jọ́. èyí sùn lọ sàmì àmọ́ ẹ̀jọ́ ọ̀nà gbọ́dọ̀ sókè. àwọn bàbá wa wọ́n ń lo àṣẹ. Wọ́n wá ń gbé àwọn bàbá wa sábẹ́ alága káńsù. Lẹ́yìn tó jẹ́ pé alága káńsù gàwá ta jọmọ kékeré yìí kò lè pè wá. Àwọn ìjọ máa sọ fún kábíyèsí pé ẹrí wa ní local government ní etí ọ̀yẹ́ kò rí lọ́gbà tó ṣì máa ọ̀gá èdè àwọn ọmọlúkà. Ìjọba yìí, ilé ẹ̀rọ fà á àwọn olóṣèlú yìí, wọ́n fi tàwọn fúlàní àwọn náà wọ́n tàwa fún fúlàní lẹ́ agbára wọn kà mọ́ àti bí agbára fún àwọn bàbá padà lọ́wọ́ fúlàní agbára wọn kà mọ́ fúlàní wa wọlé sí wa lára lórí pé wọ́n gbà wá a lè sọ̀rọ̀ wọ́n kì náà bù wa wọ́n ní ká lọ́ọ́ gbó wa alágbára fẹ́ ṣe bàbá mú ọdọ́dọ̀ ọlọ́pàá ọlọ́pàá òbí ọ̀dọ̀ àwọn látòkè tó fi wọ́n lẹ̀ wọ́n bá àwọn àbúrò wa àti àwọn àti wa fi lójú wa lẹ́yìn tó ń bá agbára àwọn olùdíje àwọn olówó lẹ́sùn ká ó ní bàbá bá yá àwọn ọmọ ọ̀dọ́ kéékèèké náà ń wo ilé ẹ̀kọ́ yìí tó wọ́n gba ẹ̀kọ́ yìí àwa rí i pé àsìkò yẹn ló tó yìí àdìgbò lọ lọ́hùn a rí i pé àwọn pípù yìí wọ́n ní agbára lọ́wọ́ débi pé wọ́n ti àti tẹ́wá yìí nísìlá ọ̀kẹ́ bẹ́ẹ̀ sí wà fún òun ò lè sọ̀rọ̀ àwa náà mọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ti dàrú mọ́ àwa ọ̀dọ́ tí àwa dẹ̀ bì á sọ̀rọ̀ ló pín sí ẹ̀ lẹ́sẹ̀ ní twenty twenty kí àṣẹ padà sẹ́nu ẹ̀yìn bàbá wa. ẹni tẹ́ máa ń yẹ̀ sí ipò pírẹ́sìdẹ̀ntì orílẹ̀ ẹni dá sọ pé ọba kan jẹ́ ọba sọ fún ọ àwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ pé fún ọkọ̀ sí dànù èyí yẹn tí ó ṣe pírẹ́sìdẹ̀ẹ̀tì tí ó ṣe gómìnà kò sí pé abẹ́ dìbò à ń para wọn mọ́ á dìbò nu ilé wa fẹ́ tó bá wù wá àárín àti pé ká tó dìbò fẹ́ tó wù wá lẹ́yìn ọba wọ́n sọ fún wa pẹ́tọ̀ yẹn máa lú o ẹni báyìí báyàn gbogbo yẹn lọ dìbò yìí fún kò ní ìdíbà ńgowó owó oṣù lẹ̀ làwọn pírẹ́sìdẹ̀ẹ̀tì yọ kẹsàn án náà wọ́n sọ pé kẹ́ lọ káṣù kẹ́ lọ fowó gbogbo ilé àfẹ́kọ́dọ́gbìn wọ́n gbọ́dọ̀ máa gba àṣẹ lẹ́nu yín ni ẹ̀rí pé bí Dubai ọba ní pàṣẹ mbẹ lọ́tún náà mẹ́wàá láti sàkó ti dá ayé wọn ọba ní pàṣẹ mbẹ ní pàṣẹ wọn olóṣèlú mbẹ Saudi Arabia ọba ní pàṣẹ ní London ọba ní pàṣẹ kódà ọba abirin tún ni àṣẹ tó bá pa ẹni olóṣèlú kankan gbọ́dọ̀ yìí kò dàbí àwọn tí wà láàyè gbà wọ́n ìkọjá ìyẹn pọ̀ wò wọ́n mọ̀ tó bá wọn yọ àwọn bàbá lóyè ọ̀pá sọ̀rọ̀ wọ́n yọ lóyè lẹ́yìn tó jẹ́ orí bẹ́ẹ̀ àwọn ọ̀dẹ̀rẹ̀ wọ́n ń ronú ara wọn ní ọ̀rọ̀ ọlọ́run tó bá dọ̀dọ̀ àwọn ọba haúsá wọ́n mọ̀ sí rákàdé rákàdé wọ́n mọ̀ bẹ̀rẹ̀ tó bá dọ̀dọ̀ àwọn bàbá wọ́n nẹ̀wọ̀ tiwọn ẹgbẹ́ wọn òbí Buhari tí ń pẹrẹ láàrẹ wa ó wá sí ìlú Ọ̀yọ́ state ọlọ kí sẹ́ríkì sásà pọ̀ dọ́dọ̀ olùbàdàn ọdẹ gbàbẹ̀ wọ flight ọlọ tí òjò wọlé bẹ́ẹ̀ wọn ọdẹ bí sẹ́ríkì sásà sẹ́ríkì sásà sẹ́ríkì ìgbà haúsá lẹ́yìn pírẹsidẹ́ẹ̀tì wa ń lọ ọ̀dọ́ rẹ̀ ọlọ́n kí ó fi ọba tí wọn olùbàdàn ó rọ̀b náà nǹkan tó rọ̀ gbogbo nǹkan wọ̀nyí lábẹ́ pọ̀ èdè wa ọ̀pápọ̀ ìwà wa ọ̀pápọ̀ àṣà wa ọ̀pápọ̀ àfikẹ́ lọ́wọ́ ọlọ́run àfikẹ́ lọ́wọ́ gbọ̀ngàn akérèdọ́lù òun lọ́